fẹ́ kọ ni. ẹ̀wọ́ máa mọ̀ o àwọn mẹ́ni tó fẹ́ mi omi la rí ọ̀rẹ́ òde. bọ́ ọlọ́jà àfikún wà wà bàbá láyé dé láyé dé. àgbo gbọ́dọ̀ ṣe mí. bàbá láyé dé láyé dé. àmì àgbo gbọ́dọ̀ ṣe mí o.

àrùn ò gbọ́dọ̀ ṣe mí àrùn ò gbọ́dọ̀ ṣe mí. bẹ́ẹ̀ làwa máa mọ̀ o a ò mẹ́ni tó mẹ́ni ojú la rí ọ̀rẹ́ òde kù ọkọ̀ ọlọ́jà rà àfi kólúwà ó bá wa láìdè láìdè yéè. àrùn ò gbọ́dọ̀ ṣe mí o. kò máa fura pé làwa máa mọ̀ o a ò mẹ́ni tó fẹ́ ni ojú la rí ọ̀rẹ́ òde kù àwọn ọ̀rẹ́ lọ́jà àfi kólúwà ó bá àwa bàbá láìdé láìdé. ẹ́ ikú ò gbọ́dọ̀ pa mí. Thank you. ojú darí ọ̀rẹ́ òde kù àwọn ọ̀rẹ́ pọ̀ lọ́jà rà fi bá àwọn ọmọ láyé láyé tá orí yẹn. àrùn ò gbọ́dọ̀ ṣe lẹ́rú kó yẹ kí jó pọ̀kù ẹ̀rí ìbàgbé ṣe há. I, I need house, I need money for my business. My business has to come back to life. Ikú ò gbọ́dọ̀ pa mí, àrùn ò gbọ́dọ̀ ṣe mí. O tí kò wọ edé síbẹ̀ yìí, ebi ń pa mí jàre. Ikú ò gbọ́dọ̀ pa wá o. Mo rí mo fẹ́ study case baba refinery yẹn I to study the case of refinery now and the problem has to be solved the week has gone uh, the latest we don't know what is the latest news over the case of refinery but we cannot okay anyway yeah I want to study the case study now I'm going to study the case, the next case now. Case gidi. My dear sister, God bless you. How are you? Kenny Roberts, long time daily. Already àwọn èèyàn ti wà lórí àwọn èèyàn ti wà lórí ìṣòro. Ìṣojú orí afẹ́fẹ́ nígbà tí wọ́n. dẹ́kun àwọn ọlọ́kọ̀ ọlọ́jà àfi kọ́lùwà ó gbà ọ́ láìdè láìdè mo sì ẹ̀rọ ti láìdè àti ẹ̀ lè dá láìdè bàbá láìdè yẹn mo bàbá kọ̀rin tì mọ̀ wọ́n ìyá láìdè wọn yẹn nítòkú àbí níjòkú ìjòkú ní Ṣàgámù àbí ìyá láìdè wọ́n máa ti dàgbà ń sìn àìní ìdáwò wọn. ìyá láìdè. omeni sọfẹni ojúlarí ọ̀rẹ́ òde èkú. àwọn ẹ̀pọ̀ lọ́jà àfi kó lù àwọn gbà wà bàbá láyé láyé. fún mi ní glass of drink fún mi ní glass drink drink fún mi drink drink drink again yeah ṣebí ṣebí pepsi ni gbàtí ìgbélé rà ó bá ó ní èdè ìjọ gbé wá o gbé fátàgbà àti seven gbé méjèèjì wá kiri gbé méjèèjì wá. ìgbà tí mi ò kí ń ṣe jùmọ̀kẹ́ tí ọmọ ìmọ̀ lọ ra gbó fún àti kòdì bóògì mo fẹ́ mu tọ́mọ mi tó sọ pé ègé because tí bá ti mú un máa ń complain pé ó máa ń jẹ́ kó ti ṣe ó máa ń I don't like it I don't want to have the weight I want to shed weight see even that day you see I don't normally go to shop with my daughter okay that day I lọ sí shop yẹn you know and uh, I found this one there, was a sales wọ́n She says, ni normally at the two they selling one for how much but the price was like beat them half like that two like this ah, but they were cheap o oh. I don't normally you know and I said we should buy it tabade gbèsè lébẹ̀ yìí oṣù mélòó ló fẹ́ lò you know I don't buy, I don't use to this again. I don't drink Coke, anything like this. Instead of juice, um, you know, apple, you know. But my daughter now, I begin to see. Shall we open this or we should finish this first? What do you want to drink? Anyone. Ah, just want to drink still, you know. Mo ṣe mutí lẹ́ǹkan bọ̀ treatment. ọmọ ẹni tó bá ní. ó ti lọ rí ara òde ètò wọn àpá alága àfikẹ́ ló wà ó gba àwọn bàbá ìdíláìdé. ó dẹ̀ jẹ́ kí n rántí oyin bàbá láìdé kọ̀lìtì bàbá kọ̀lì láìdé láìdé ọmọ wọn yẹn wọ́n ti dàgbà ẹ̀sìn bàbá láìdé ikú ò gbọ́dọ̀ pa mí àrùn gbọ́dọ̀ ṣe ní èèwọ̀ fẹ́ làwa máa mọ̀ o a ò mẹ́ni tó fẹ́ ni ojú la rí ọ̀rẹ́ òde ètù àwọn ọ̀rẹ́ kan lọ́jà rà. ìkọlùwà ó bá wa bàbá láìdé láìdé. ikú ò pa mí o. jẹ́ ǹdó. ẹ́ ikú ò gbọ́dọ̀ pa mí o èèwọ̀. ìgbọ́lúwà ó bá àwọn ọ̀la ìgbàlá ìsì òsì ángẹ̀lì ángẹ̀lì ángẹ̀lì ángẹ̀lì. àrùn ò gbọ́dọ̀ ṣe mí kò jọ wọ́n rárá o actually our own board has decided that no, we shouldn't do the sale because if we do it, it will be called all sorts of names. And then also imports will be encouraged. So we don't want to what is stress about you? Other Nigerians also. What We are not the only Nigerians. What is stress, man? Some Nigerians with even more cash than us. We should bring that money from. Actually, our own board has decided that no, we shouldn't do the sale because if we do it. will be called all sorts of names, monopoly. And then also imports will be encouraged. So we don't want to go into that. Let other Nigerians also go and do it because we are not the only Nigerians here. There are maybe some Nigerians with even more cash than us. They should bring that money from Dubai, from other parts of the world. <laughs> so Nigeria has some money in Dubai. Oh, this is a collab. <laughs> I'm going to call this place and put in my platform. This is Oko. <laughs> Tó bá wọ pé Oko join join join join lórí ọ̀tá join. So there is money like your money in Dubai. <laughs> Oh my God! dá o. Èké ò dá o. <laughs> I'm going to call this. Please, borrow you help me. Serious tó bá ti fi kiri yẹn sí kó kiri yẹn síbẹ̀ yẹn sì help me darling please síbí báyìí mo fẹ́ cut níbí báyìí gangan <laughs> ẹ jẹ́ àtúgbọ́ lẹ́ẹ̀kan sí ojúlarí ọ̀rẹ́ òde kù àwọn ọ̀rẹ́ kan lọ́jà mi kólúwà ó gba àwa bàbá láìdí láìdí ah, ikú ikú ò gbọ́dọ̀ pa mí àrùn ò gbọ́dọ̀ ṣe mí yé it don dey happen don set oya. Yeah ọ̀yà ah! àwọn èèyàn burú gan o look at this man he has tried eh? but look at wọ́n fẹ́ fọ́sẹ̀ gbogbo effort wọn ẹ wojú ẹ wojú Dangote stress after building ni àwọn kan wọ́n fẹ́ frustrate effort ẹ̀ ní rí ṣe fuji queen ẹ eh? ta ló ń pè mí ẹ lè rí ṣe <laughs> ẹgbẹ́ kéèsì yẹn fún mi fún tèbù ẹ tèbù ẹ síbí ọlọ́run máa yanjú ẹ bó bá ṣiṣẹ́ oróyìn ẹ máa gbé bọ̀ ẹ má gbé ìṣòro wa o ẹ kówó dání gbogbo ìṣòro tó bá wà ń bẹ ó máa fẹ́ tú ẹ jẹ́ àgbo eléyìí. Actually, our own board has decided that no, we shouldn't do the sale because if we do it, we'll be called all sorts of names, monopoly. And then also, imports will be encouraged. So we don't want to go into that. Let other Nigerians also go and do it because we are not the only Nigerians here. Mm. There are maybe some Nigerians with even more cash than us. They should bring down money from Dubai, from other parts of the world. Yay! Ashiri! Actually, our own board has decided Ashiri. that we shouldn't do the sale because if we do it, bring the money. All sorts of names, monopoly. And then also, why is it that uh, only Dubai that they measure? Who carry money, Nigeria money, go Dubai? This stress show in this, the man's face. Yes, oh. For the trouble, just imagine. I even uh, uh why do you why do you delete it again, my sister? Or want my Facebook ló ṣe. You see, even I, I heard that the want lucky people also they collected money láti gbé orò àwọn àbí kò ní da fóró wèrè they collected a lot of millions of dollars I w I'm telling you let me just tell you one thing hey God Baba Dangote ẹ gbé kéèsì yẹn wá ẹ máa gbé bọ̀ <laughs> ẹ máa gbé bọ̀ ṣe mọ̀ pé pé ẹ máa wọ̀ọ́rì ẹ máa gbé bọ̀ oh God. Hey. let me tell you i'm telling you again you see the problem of our country some people they lie they sneak somewhere and they are destroying they collecting they are busy selling things any little thing buy owó ní ma gba gba dollars of the money that they pay to those àwọn olóṣì kan láti pé wọ́n ní wọ́n ní òrìṣà kan nínú igbó kan ẹ́ eh? kó tó di go dákòtì èdè tẹ́ pay they even saw the kudoi they do wọ́n recognize it i'm telling you pé bàbá tó bí kí lorúkọ wọn adébọ̀wálé yẹn tí tó bí bàbá when i was pregnant wọ́n rí omi epo yẹn they find those they saw those oil eh do you know what they do they sue mobi àkàìmọye ìgbà tó máa ń lọ court tó máa béèrè owó lọ́wọ́ àwa yìí o tó yẹ secretly systematically wọ́n ti pè lot of things kì í ṣe dangote o kó tó di pé wa lo lọ fún Dangote gangan táwọn kan dẹ̀ tún rí you understand àwọn tó yẹ kí ó ní lára owó yẹn anyway we don't just talk àìpọ̀ tíbi tó dé yẹn wọn ò ní lè bà jẹ́ tó ti yé lẹ́yìn mo fẹ́ study case yẹn dáadáa because I love to study case before putting my mouth mo kàn mọ̀ pé wọ́n ti fẹ́ frustrate wọn so ti yẹ and a lot of people now say eh, eh and people are happy that maybe wọ́n fẹ́ bàjẹ́ àwọn èèyàn tó máa ṣiṣẹ́ níbẹ̀ yẹn ah Nàìjíríà ẹ̀mí burúkú wà ní ọ̀dọ̀ àwọn èèyàn gan o bẹ́ẹ̀ ni mo sọ fún yín you see ìgbà tí wọ́n ti detect epo yẹn ṣó ti yẹ yín wọ́n rò bóyá mopi ló ń ba epo wọn jẹ́ ló ń ba ọ̀nà Lẹ́kì jẹ́ because wọ́n rí epo yẹn lórí omi wọn ò mọ ẹni tí o ṣe ń sọ kankan fún yín let me let me tell you something today I want to open one secret for you there is one woman woman kan tí ó ní the largest vessel ní Africa àbí ní yẹ ṣe rí nígbà tí wọ́n ti dìtẹ́ẹ̀tì epo yẹn ń gbà yẹn you know we have novice like the father of my baby is a novice wọn ò kankan ẹ mọ people don't know anything kẹ máa wo ọgbàrá oh god ó ṣẹ̀ṣẹ̀ máa ó ṣẹ̀ṣẹ̀ ń yẹbi sí àwọn yẹn náà ń sìn ṣó ti yẹ yín tó ti bà gbogbo ayé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ you understand me they will sit down somewhere and then wọ́n máa cook àwọn nǹkan kan tí ò ṣẹlẹ̀ sí tí ò tí ò da you understand me kó ṣe èyí mi ni ah! abájọ tí wọ́n fi gbé ogun tiwa tó le kókókókókó you understand me a lot of people ló ń bẹ ìjà tó ní mọ̀ a lot of ogun ló máa jà tó ní mọ̀ nígbà yẹn torí ẹ̀ you got to be careful wọ́n wádìí ó ti yé mi o ó ti yé mi gbogbo yín yorùbá dẹ̀ ni gbogbo yín ẹ̀kàn rọra ẹ sọ mi lẹ̀ sọ mi lẹ̀ ṣe ti gbọ́ kò lè yí àwọn èèyàn tí mò ń sọ̀rọ̀ fún sí ìwọ̀ tó yé mi ẹ ìṣàlàyé fún yín ṣé nígbà tí bàbá ọmọ mi ìgbà tó ń jẹ́ detect epo yẹn i was pregnant ọmọ mi mo lóyún ẹ̀ sínú wọ́n ti detect epo tí ń disturb wọn bẹ̀rẹ̀ ti pẹ́ bọ̀ wọ́n mọ̀ ó ṣọ́tọ̀ ọ̀dọ́ à so epo yẹn ti ń ṣẹlẹ̀ kó tó di pé mo pàdé wọn ṣó tí wọ́n ti ní kéèsì epo tẹ́pẹ́ wọ́n máa bómi epo lórí omi wọn àwọn tó lọ pẹja so àwọn kan tó ń kọ̀wé jókòó ṣe mọ̀ pé abúlé ni wọ́n dẹ̀ àwọn gbogbo tó ń pè lẹ́kẹ̀ẹ́ yẹn sìn tó ń fẹ́ máa bùgá tí Dangote ti sọ wọ́n doge ṣó ti yẹn mẹ́rin they are all bushmen I'm sorry to say má bínú sarah o má bínú o okay thank God. <laughs> I called your area bush people. so wọ́n ní case yẹn so ti yé gbà tí wọ́n wá tí wọ́n máa ń lọ sí court èmi pàdé bàbá ọmọ mi tí wọ́n máa ń court life was difficult for them torí ẹ̀ you see all these people tó bá ti detect nǹkan tí wò detect when they notice something when they know that you have value and you don't know the value of yourself if the care is not taken they will ruin you systematically kì í ṣe Dangote o I tell you àwọn ìṣòro tí ibẹ̀ yẹn gbogbo ẹ̀ àní sọ̀rọ̀ púpọ̀ àní sọ̀rọ̀ púpọ̀ that's why most of the time they want to shut up my mouth they don't even what I'm saying that is true I don't know the value of it but people are picking it and they know what is happening exactly so mo sọ fún yín gbà yẹn pé ibẹ̀ yẹn wọ́n kàn gbé bàbá ọmọ mi yẹn lọ sí ẹ̀ torí pé ó ìwà ní rural it's a rural area okay ibi tó wọ́n fi ń bò sínsìn it was a rural area you understand me and those people they need people who can actually communicate with their language like ìjẹ̀bú wọn yẹn ìjẹ̀bú etí òkun àwọn etí òkun ọ̀kan nǹkan bẹ́ẹ̀ so they need people like that so wọ́n wá wà ní court ṣó ti yé yín but àwọn tó ti detect pé a lot of mineral resources wà ń bẹ́ẹ̀ wọ́n ti bò bá àgbẹ̀ i don't want to mention it you see i've said amó ti sọ̀rọ̀ gan o táwọn ẹ̀ máa sọ pé shut up shut up in fact let me tell you ìgbà tí mi ò tí bẹ̀rẹ̀ blogging tí wọ́n ti mọ̀ wípé àwọn tó jẹ́ origin ibẹ̀ yẹn kì í ṣe kì í ṣe haúsá o ó ti yẹ yín wọ́n máa lọ pe Dangote bàbá ìwà ni because he's a businessman do you understand the people tó ń dín pẹ̀lú àwọn èèyàn ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn àwọn agency wà ń bẹ̀ tó jẹ́ wọ́n ọ̀yà mọ̀ pé tó wá ti rẹ̀ pé bí local person ni ẹ́ wọ́n á ra gbogbo lẹ̀ wọ́n á fún ẹ ní token wọ́n á máa tuta later ṣó ti yẹ yẹn ṣáà jẹ́ máa sọ̀rọ̀ mi so a lot of problem wọn kò máa máa fún wa wákò rí pé they are picking on you Nibi iṣẹ́ wọ́n máa sọ pé come máa pick on you Come máa pick on you whatever you do they picking on you it's not you it's not because you are bad it's because there is some wọ́n rí pé if they allow you to grow or if they allow you to live then there's something they are not going to do ó máa ó máa expose àwọn kankan ṣó ti yé wọ́n ti ríran they see vision before you see anything you understand me it's not vision but they see beyond you you understand me even ìgbà you wò ó tí anything once you ring nǹkan one wọ́n wá wò pé kí la just in tá a lè máa ṣe sí ni náà ni pé what about one àwọn tó bá wà ní sọ̀rọ̀ àǹdè sí yẹn ká máa kà mú ká máa mú ọkú ká dẹ̀ máa fojú wọn ráre ká má jẹ́ kún you understand me just like wọ́n ṣe my long attack àwọn ìlú kan ní just rí àwọn gbogbo àwọn nǹkan tó ní you understand me so ikú bàbá ọmọ mi náà ó ṣe ẹ̀yẹ mi ni ó wà ṣé rọrọ ọ̀rọ̀ ọ́ìlì tó ń rí àtàwọn tó ti kú tó ti lọ kì í ṣe Dangote o àwọn the same mafia àwọn kaba kò ń wà ṣó ti yẹ yín báyẹn bí àwọn tó máa pe àwọn ní NNPC àwọn kiri tó ń sọ wọn yẹn àti ẹ̀ tí ìmọ̀ ṣó ti yẹ yín see all of them they see it gbogbo ẹ̀tọ́ àwọn èèyàn wọ́n jókòó lé lórí in fact àwọn kan wà ní orílẹ̀-èdè nàìjíríà yẹn irú ètò jáde tó sọ pé wọ́n fẹ́ fọ́sẹ̀ gbogbo effort yẹn ó yẹ kó pa wọ́n dànù ni kò ní torí tó máa lọ sójú sí tó máa lọ ń ṣe rally kò lè pa wọ́n kò lè pamọ́ ó ní nǹkan tó lè pamọ́ bó ṣe wà yìí àwọn tó yẹ kẹ́ máa gbàdúrà ikú fún. so kéèsì tán ná nígbà yẹn àwọn pípù yẹn gbogbo wọn àwọn ará òkun wọ́n wá sù Mobi náà sù sí court meanwhile kì í ṣe Mobi ló ń bomi wọn jẹ àwọn ti notice wọ́n wá gbé wọn sí court wọ́n gbé wọn sí court for like years ni o wọ́n máa gbé lọ wọ́n máa bọ̀ wọ́n ma? wọ́n á jẹ́ kí kéèsì yẹn máa pẹ́ sà kéèsì yẹn pẹ́ in fact ìgbà tí wọ́n ní wọ́n ṣe cancel kéèsì kò tí ì pé kò tí ì pé ten years bí ìwà tí wọ́n ti wà lórí kéèsì yẹn á ti fẹ́ wọ wọ́n á ti fẹ́ wọ bíi fifteen years kó tó ti pé wọ́n stop ẹ̀ ṣá wọ́n á ti wọ bíi fifteen years kó tó ti pé wọ́n stop pé wọ́n á sọ pé wọ́n lose case wọ́n sọ wọ́n ní wọ́n sọ nǹkan fún wọn bọ̀ tó dá mi lójú Ògúntádé lọ́yà Ògúntádé bàbá yẹn òun ni àti lára àwọn justice Ògúntádé ó wà lára àwọn tó ṣe kéde jẹ́ sẹ́ńtítàn a ní ọ̀nà ọbẹ̀ yẹn àgbègbè bẹ̀yẹn náà ni wọ́n ní kiri sí ìgbà tí bàbá ọmọ mi ṣe wá rí ẹ̀mọ́ pé mo sọ pé Lawrence Debo bàbá tó bí bàbá ọmọ mi yẹn òun ló head wọn ló máa ń gbé wọn ló máa ń tẹ̀lé wọn lọ court all the time kò relent ṣé ti eyín ṣe mọ̀ pé ìsọ́sọ́ ó ti ṣe politics nígbà tí àwọn politician ò tí wà kúrúkù tó dí eh, ẹsẹ̀ nígbà yẹn àwọn politician wọn ò tí kúrúkù tó dí ẹsẹ̀ ṣó ti yẹyìn ọ̀dọ̀ gbogbo politician náà dẹ̀ àwọn kiri kan ti same thing ni wọ́n ẹ má bínú sáà o. so ṣé that is not too much are you not wasting it the voice Are you? the voice the voice paper is it not too much no, okay. so wọ́n rí pé bàbá yẹn kò relent ṣó ti yẹn kò relent gbogbo àwọn àwọn ará ètò òkúrẹ́ wọ́n dẹ̀ ti rí wọn ìkọ̀ọ̀kan nínú wọn kí lórúkọ àwọn kan tó yìí tó jáde nígbà tó ti lajú díẹ̀díẹ̀ ṣó ti yẹn wọn ọ̀rẹ́ eh, kíkọ́ wà lára wọn kí lorúkọ máa kọ́ báyìí o bọ̀dé kàṣà kiri kan bọ̀dá bọ̀dá kọ́ báyìí torí mo ti gbé wọlé tó máa dó sí ìyẹn nílé kan síbi ọ̀dọ́ ìyẹn wà lára wọn kíní yẹn but á mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ these people nígbà yẹn àwọn people yìí ti rí gbogbo àtọ́ fi gbé wọn lọ court even justice gan tó ń bá wọn ṣe just tó ń ṣe tó wà tó jẹ́ adájọ́ yẹn á ti mọ̀ wọ́n á ti mọ̀ but àwọn tó nílẹ̀ yẹn kókó wọn ò tí mọ̀ anything kó ṣe létà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kàn wí pé kakọ̀ tá dànù sí kọ́kọ́ wá tà fún Dangote kí Dangote máa jẹ́ kó jẹ́ kí lorúkọ wọn even àwọn tó ń dì pẹ̀lú Dangote ìsìnà mí ìkọ̀fẹ́ sọ̀rọ̀ ni wọ́n mọ̀ àwọn èèyàn mọ̀ pé mo mọ̀rọ̀ gan àwọn èèyàn mọ̀ pé mo mọ̀ understand gan mo mọ̀ èmi kí lẹ́yìn pé mo déédéé mọ̀ me too I don't know why I find myself in that midst of those ọ̀rọ̀ yẹn torí ẹ̀ ni wọ́n ṣe ń fara ni wá wọ́n ń pín owó lórí ibẹ̀ yẹn wọn ò ní fún ọmọ mi ń bí ṣẹ́ṣẹ́ sọ fún yín bàbá ọmọ mi yẹn ẹ́ eh? ikú epo yẹn ó pẹ̀lú ikú tó kú bọ̀ tí wọ́n ní mọ̀ ó ṣe yé mi ni bẹ́ẹ̀ ni mo sọ mo máa wọ́n gbogbo àwọn tó tó gba gbogbo bẹ̀yẹ kan gbà yẹn tí wọ́n ń ṣe ọmọ bẹ̀yẹ tó gba gbogbo bẹ̀yẹ kan tó máa gba àdìsọ́ àwọn gba gbogbo ẹ̀mọ́ gbogbo wọn ọlọ́run kọ́ kì í ṣe pé mo purọ́ ó ṣe gbogbo kí ni yẹn ṣe yé mi ni ibù kan tó fẹ́ ṣe ń sìn tó fẹ́ ṣe náà ni wọ́n fẹ́ dojú ẹ̀ ní bolẹ̀ wọ́n máa sọ pé eh, wọ́n ṣe ìkà fáwọn kan níbẹ̀ yẹn wọ́n ṣe àwọn ẹ̀ ló ń yá o hmm ẹ jẹ́ wá sọ nǹkan tí mo fẹ́ sọ ṣe wá nígbà tí ó yá wọ́n fi wọ́n fi àwọn wọ́n fi bàbá ọmọ mi wọ́n fi cascos gan ẹni tó dẹ̀ lọ tó ń ṣojú àwọn epo ńgbà tó máa ń gbé wọn lọ kóòtù tó lòún gbé mobi tó ń ṣíwájú tó máa lọ rẹpísẹ́ǹtì àwọn lẹ́kìyẹ ní mobi ńgbà yẹn òun ò mú nǹkan kún wọn nímọ̀ àwọn máfíà tó ń bá wọn fa wèrè tó ti wò pé resources ilẹ̀ wọn dáa tó máa máa finish wọn wọn á béèrè ọmọ wọn wọn á máa ti mọ gbogbo nǹkan àwọn onímọ̀ wọ́n máa frustrate ayé wọn wọ́n máa frustrate ayé wọn systematically wọ́n máa frustrate ayé wọn so mo wá rántí pé suddenly wọ́n kàn bẹ̀rẹ̀ sí ẹ mọ̀ pé bàbá ọmọ mi nice mo ṣe wọ́n ṣe kọ́kọ́ fún bàbá ọmọ mi yọ ní báńkì ni mo ń sọ yìí o oore ló ṣe fún ọmọkùnrin pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ń send àwọn èèyàn wá láti head office wọn torí gbà tó pàdé mi gbà yẹn ṣó ti yẹn mẹ́yẹn èmi máa ń tí mo ti máa ń ṣòwò mọ́tò mi mo dẹ̀ máa ń gbé mọ́tò fáwọn èèyàn mẹ́yẹn so nínú ọ́fíìsì wọn náà àwọn bíi mélòó kan tó jẹ́ tó jẹ́ colleagues ẹ̀ wọ́n ra mọ́tò lọ́wọ́ mi tá má máa gbowó lọ́wọ́ wọn díẹ̀díẹ̀ so nígbà yẹn bóyá wọ́n wá rí i pé òkè o bóyá bọ̀bọ́ yẹn ti mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ní surroundings yẹn wọ́n wá wípé òkè tó bá filẹ̀ tó bá gbòòrò á wọ kákọ̀sì kan á rí ìran ó dẹ̀ wà educated wọ́n máa fi system máa fọ́ sóòtà yẹ bó ṣe lè kó ní báǹkì ẹ̀jẹ̀ wá sọ fún yín àwọn èèyàn kan máa ń gbówó wá personally tó bá ti kọ́kọ́ ta ilẹ̀ ní lẹ́kì wọ́n máa láwọn ò fẹ́ àwọn ò fẹ́ gbówó wọn sí báǹkì tí bàbá ọmọ mi tó bá pé mo jẹ́ mo gbọ́n báyìí ń gbà yẹn a máa ní a máa ní little finance kínní house bed mo sọ pẹ̀lú lẹ́kì yẹn i'm telling you gbogbo sọ̀rọ̀ àná yẹn kò sẹ́ni tó ta mọ́tò bẹ́sẹ̀ èmi mo kọ́kọ́ mo mọ àwọn baálẹ̀ bíi mẹ́jọ èmi àti àwọn fada nílò mi à ní single time because wọ́n ti máa treat me and nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ náà ni pé lomi kò ní mọ̀ pé hey God anyway ṣá I will forgive people hmm. ṣé hmm. Are you okay? Yeah. Okay. Wọ́n wá set bàbá ọmọ mi, wọ́n bẹ̀rẹ̀ sí set ẹ̀ up ó bẹ̀rẹ̀ sí set up ẹ̀mẹ́ tó wá gbé wá at the end torí gbogbo gbà yẹn àwọn tó ń ta gas bí ìfẹ́ máa sọ̀rọ̀ wọ́n máa lọ gbowó ní ó ní èkó resort èkólaka pound àwọn gáàsì kan wà resources oríṣiríṣi àwọn nǹkan nínú because iṣẹ́ tí ọdún sáà báyìí tó ti gbà bẹ́ẹ̀ so àwọn màmá yẹn wọ́n máa ń gbówá tó bá ti wá ralẹ̀ wọ́n máa rà ṣe pé àwọn people yẹn wọ́n lóka wọ́n ṣàmà wọ́n ṣàgbóyàn tó bá ti rí òyìn á pọ̀ lójú wọn but àwọn tó tó rabẹ̀ yẹn wọ́n ti rí nǹkan táwọn ò rí so tó bá ti gbówó yẹn wá wọn làwọn ò fẹ́ gbé sí báǹkì torí pé báǹkì kò ní lé wọn máa sọ wọn bèrè lọ́wọ́ bàbá ọmọ mi pé àwọn ń fẹ́ kó bá wọn gbé fún àwọn èèyàn tó lè fi ṣe òwò tó jẹ́ pé wọ́n á fún àwọn ní interest ṣé ẹ̀mọ́ pẹ́ tó ní ní àwọn ẹbí kọ̀ọ̀kan tó bá talẹ̀ yẹn sìn bóyá wọ́n ta ní hundred million wọ́n san hundred million yẹn fún wọn so ẹni tó jẹ́ olórí ẹbí yẹn òun ló máa fún lówó yẹn so wọ́n ní gbogbo wọn gbúdọ̀ pé wọ́n á ṣe meeting kó tó di pé wọ́n pin ṣó ti yẹ yín mẹ́yẹn so wọ́n lè lo máa tó six months or ọdún kan ẹlòmíì gan wọ́n ti ní wọ́n àì máa tan àwọn ti orders tó pípé wọ́n ti sanwó bẹ́ẹ̀ wọ́n ti sanwó wọ́n fẹ́ fi make owó kó tó di pé wọ́n pin so ẹni tó gbowó yẹn á lè ní excess ṣó ti yé mẹ́yẹn wọ́n wá gbé kan wá màmá kan ó gbé kan wá àṣé set up ni àwọn tó wá rà wọn wọn kò mọ̀ wọ́n bàbá ọmọ mi ò mọ̀ ń gbà but màmá yẹn ló mọ̀ màmá yẹn náà dẹ̀ mọ̀ bàbá tó jẹ́ tó bí bàbá ọmọ mi so wọ́n máa gbowó yẹn wá lọ́jọ́ náà lọ́wọ́ ó wá ní àwọn fẹ́ gbé fáwọn tó máa ń ṣòwò táwọn fẹ́ gbé sí báàgì so ó dẹ̀ mọ àwọn tó máa àwọn tó máa ń tepo ṣètò ọ̀nà sáà gbogbo àwọn ilé epo tó wà lẹ́pẹ̀ẹ́ àwọn nǹkan tí wọ́n ti rò pé bàbá ọmọ mi ó lè já sí tó bá yá ara target ó ti pẹ́ tó ti wà lẹ́yìn ẹ̀bọ̀t kò mọ̀ bàbá ẹ̀yìn kedere ó pẹ̀lú ẹni tó fi target ẹ̀bọ̀tì ṣe mọ̀ pé tó létà novice ni wọ́n later wọ́n mama, ma ẹ mọ̀ kò sí nǹkan tí wọ́n rò mọ́ mi but tí gbogbo àyẹ̀wò ní mọ̀ ṣó ti yẹyin because òun ló front wọn lọ sí mobi ló máa ń lọ sí court kò dẹ̀ nímọ̀ pé gbogbo àwọn mafias tó wà lọ́ndà kìíní tó ti rí epo ń bẹ̀yẹn náà tó máa tà tó máa fi tọrẹ wọ́n ti wà áfítà wọn wọ́n dẹ̀ máa tún sọ pé ọmọ ẹ̀ ló wà ní báǹkì kan ọmọ ẹ̀ tó máa wá ń gbé owó fún wọn a máa gbé gbogbo àwọn tó bá ń tepo pẹ́pẹ̀pẹ́ bi ni ẹ̀pẹ́ yẹn wọ́n máa gbépo tádìbò kọ́lá máa ń fún wọn lówó do you understand a máa fún wọn lówó láti ṣe òwò so wọ́n máa ti wò pé ó máa tó bá yá tó bá yá ó máa understand because ó wà educated ó dẹ̀ ó ti ń jáde ti you know To bá dẹ̀ you know so bó ṣe set ẹ̀ nìyẹn ó tún wá ní lady kan girlfriend olómi ò fẹ́ dárúkọ ẹ̀ This days yeah put it gbogbo rub it with eh, the fikini sójú ẹ̀ náà fi pepper yẹn náà sójú ẹ̀. Yes, the sauce, yeah. Yeah. wọ́n wá gbé gẹ́ẹ̀ kan wá ó wá sáàfù ni ó wá jẹ́ girlfriend lára àwọn girlfriend rẹ̀ gọ̀gá ẹ̀ ni mi fẹ́ dárúkọ ẹ̀ bọ̀bọ́ yẹn máa ń wọ súùtù báwo ṣe chéńchélé báyìí ṣó ti eyín tó jẹ́ girlfriend ẹ̀ àṣẹ wọ́n ti wá wọ́n ti máa ti wọ́n kò máa máa ránṣẹ́ àwọn inspector oríṣiríṣi àwọn èèyàn náà máa ń bẹ̀ sí dáàdì Bukola ńgbà yẹn níbi iṣẹ́ tó bá rán àwọn inspectors yẹn wá wọ́n máa bèrè pé ah, ìwọ ni wọ́n ìwọ gentle boy ìwọ gentle guy pé kí ni wọ́n ránṣẹ́ àwọn inspector wá fún ẹ so ó ti ní bàbá ẹ̀ ò ní mọ̀ pé torí pé òun ń lọ sí court ṣó ti yé ńgbà yẹn ni wọ́n ṣe ń fún ogún mọ́mọ́ òun ṣe ni wọ́n rò ń gbà yẹn ẹ Auto Bola mi princess ló fa wàhálà fọ́mọ òun mi ìyàwó ń bẹ̀ o mi ìgbowó lọ́wọ́ wọn o ṣó ti yẹyin bẹ́yẹn wọn ò ní mọ̀ pé torí nǹkan tó ti rí ní ilẹ̀ wọn táwọn dẹ̀ ti ń lọ sí court they now going to court is the one fronting them and at the end of everything they cancel the case they give them no dem àtẹ́yìn sí bàbá yẹn bá ń lọ sí court máa mi èmi máa fún lówó máa ó máa ìyíṣe ìyẹn ti ọ̀ndẹ́sán kan ní mò ń sọ They hoping that one day they are going to be okay. And this is what they do to all of them. Owó tó sọ pé wọ́n gba hundred million hundred million dollar láti gbé òrìṣà wèrè kan kó ònú gbókùn sóòṣà kọ̀ọ̀kan mẹ́ẹ̀ òrìṣà wèrè wo ló wà mẹ́ẹ̀ òrìṣà tó máa jẹ́ kán máa rùn pa òrìṣà tó máa jẹ́ kán máa pa wọ́n nípa púpọ̀ òrìṣà òṣìwò àwọn kan ló máa lára àwọn tó ti lajú díẹ̀ díẹ̀ nínú wọn tó ti ẹyin ó nìkan ó ní ọmọ àbúrò mi gbogbo wọn ṣe mọ̀ pé àbúrò mi ẹ̀gbọ́n mi kan wà tó jẹ́ pọlísẹ́ kí lórúkọ bọ̀dá yẹn o ìyẹn máa ń lọ sáàbù yóò bá wọn jẹ dáadáa ẹsùn sàn so ìyẹn ṣàjẹ ń sọ ọkọ tí mò ń sọ wọ́n set wọ́n set bàbá ọmọ mi ọ because ó ti ń bù ó ti ń bù mo dẹ̀ ti ń ṣe business bẹ́ẹ̀ yẹn kò ṣe pé bóyá ó ń bù mí náà là ṣọ́ọ̀ṣì ò bọ̀tì àwọn ilé epo mi ò mọ orísìí tó ti ń ṣe business mi ò mọ̀ báwọn ilé epo ṣe máa bá pé kó fún wọn lówó ó máa fún farmco lówó farmco ni mo mọ̀ dáadáa mọ̀ àti àwọn kan ṣe ti understand now along line mi wá tún dé sínú ayé ẹ̀ èmi kẹ̀dẹ̀rẹ́ mo tún wá lọ mú àwọn èèyàn kan láti ọ̀nà Ìjẹ̀bú Òde mo ti mọ àwọn èèyàn kí n tó wá sí Ẹ̀pẹ́ táwọn èèyàn mọ gbogbo story mi ṣe ti ọ̀nà mi so mo máa ń gbé mọ́tò so ọ̀rọ̀ wa kò yé wọn ẹ̀sìn ọ̀nà sáà mẹ́yẹn ní gbogbo ìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ owó ńláńláńláńlá báyìí tá a bá lọ gbé ní gbogbo àwọn resorts yẹn ní àbíbi kan níbi gáàsì nígbà yẹn tó bá lọ gbé ẹ̀sìn ọ̀nà ìgbà mi ò máa gbé personal car tó máa lọ fìgì ọlọ́run ló ti yọ many times wọ́n ti lọ ní ọjọ́ kan rí tó ṣe kúrò ní ọ́fíìsì báyìí làwọn Niger Delta dé àwọn boys tó bá ń gbọ́ orí omi wọlé àwọn amúrọ̀bà yẹn ló dé ṣe ti understand now ìgbà tó wá set up tó ń màn tiẹ̀ the matter was too much o because bí mo ṣe jókòó yìí up to date I don't know even why they are disturbing my life I will ask myself what is it why they disturbing my daughter what is it kò sí nǹkankan ju wípé they know you some people detect you they know what you have that you don't know that you have it now they want to finish you up because it's going to be useful for them nobody they don't want anybody to query them they don't want weakness they don't want anybody that is that tí ojú ẹ̀ bá wà open wọ́n set it up trouble pọ̀ gan ọ̀rọ̀ tí mo sọ yìí trouble pọ̀ gan at the end of everything wọ́n wá ní owó i mean màmá tó gbé owó wá níjọ́ náà lọ́hùn tóun bá ti gbówó yẹn dé gẹ́ẹ̀tì wọ́n gbé tí kò mọ̀ pé wọ́n ràn wá ìmídẹ̀ tí lálàá mo ti sọ fún ọjọ́ tí mo lálàá tí mo kọ́kọ́ sọ fún bàbá yìí tó ó máa gbọ́ torí pé ọmọ bàbá yẹn pè mí ńlá ó send message mi lánàá tí mo mọ̀ pé gbogbo wọn wà lórí platform wọn máa ń wò mí bẹ́ẹ̀ ni wọ́n wò mí mo fi ọwọ́ sarah torí adébùkọ́lá mo kàn fi wọ̀ wọ́n ni mo kàn i just say if not so wọ́n wá set wọn àṣé gẹ́ẹ̀ tí wọ́n rán wá yẹn gẹ́ẹ̀ kan tó bá ṣiṣẹ́ wọ́n rán wá ní oyin ni mi ò lè gbàgbé orúkọ ìkorò lọ́mọ yẹn àṣé láti head office girlfriend ọ̀gá kan ní láti head office do you understand girlfriend ọ̀gá kan ní láti head office torí pé wọ́n monitor wọn ò mọ̀ pé bàbá yẹn gan ò ní mọ̀ pé torí pé òun lọ kóòtù wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ epo wọ́n sù àwọn mọ́bì wọ́n dẹ̀ tó wá gbọ́ pé ọmọ ẹ̀ kan wà ní ọmọ ẹ̀ náà ló wá wà ní báǹkì kékeré báǹkì tí mo ń sọ yìí tẹ bá mọ bẹ̀yẹn gbà yẹn bí ilé kékeré báyìí bẹ dẹ́kun máa gbọ́dọ̀ kàn báyìí ni o kò ń ṣe kò tóbi jù kò ní báǹkì yẹn ṣó tó flat yìí ṣá kò tó tí iṣẹ́ tó ń tán wọ́n tèlù ọ̀bọ yẹn wọ́n set it up màmá tó gbowó wá ní ọjọ́ náà lọ́hùn gẹ́ẹ̀ yẹn máa ẹ̀mí dáàdì Bùkọ́lá máa tún sọ fún gẹ́ẹ̀ yẹn because ó ti wá ń déètì gẹ́ẹ̀ yẹn ó finú wọ̀n bẹ́ẹ̀ni ṣe rí báyìí mo lálàá mo ní ọmọ yẹn mo ní wọ́n ran sí ẹni ó ní kí shut up bàbá yẹn ó wà láyé ń sìn àti àwọn gbogbo wọn wọ́n mọ story gbogbo wọn ló participate nínú story tí mo sọ yìí I was pregnant ọmọ yẹn ọlọ́run ni ò pa mí mo sọ fún mo ní wọ́n rán gẹ̀ yìí wá ni mo ní wọ́n rán wá mo ní wọ́n rán tiẹ̀ ni onírọ̀ ni mo wá tún bọ̀ láti Ìjẹ̀bú Òde ní ọjọ́ kan mo dé late bí around nine mi ò kì rìn lálẹ́ bẹ́ẹ̀ bọ̀ bí owó náà bí mo ṣe ń drive bọ̀ mo kàn dé bí estate yẹn mo kàn bá ọmọ yẹn again pẹ̀lú manager tó jẹ́ ọ̀gádélé ńgbà yẹn Túnjí lórúkọ bọ̀bọ̀ náà mo wá sọ fún mo ní mo tún rí ọmọ tó pè ní oyin yìí o sí wọ́n rán wá sí ẹ̀ yìí mo ní mo tún rí pẹ̀lú túnjí o ṣótiyé mo ní mo rí pẹ̀lú túnjí o bí mo ṣe ń bọ̀ ń o mo rí pẹ̀lú túnjí o mo rẹ̀ ti lálàá mo ti rí mo ṣe mọ̀ pé wòlíì òkè ń lọ́lá nílé rẹ̀ kò dẹ̀ kí ṣé mo pẹ́ tó bá ní nǹkan gbà mí kò kí ń mọ nǹkan tó ní wọ́n da gbogbo ọ̀rọ̀ mi nù ìgbà tọ́rọ̀ ọmọ gẹ́ yìí ó di wàhálà débi pé ọ̀rọ̀ ọmọ yìí di wàhálà débi pé ọmọ tí mò ń sọ yóò di wàhálà débi pé mi ò lè sọ tán gbogbo fámìlì wọn ló mọ̀ nípa ọmọ yẹn ló padà wá yọṣẹ́ tòótọ́ ni wọ́n rán ọmọ yẹn sí ni. àṣẹ gbogbo bí ó ṣe ń gbowó tí business ó ti ń ṣe táwọn ará ìlú ẹ̀ wọ́n máa láwọn ò fẹ́ fowó sí bank àwọn ará lẹ́kì yẹn tó bá talẹ̀ wọ́n máa láwọn fẹ́ fi ṣòwò á gbé fún àwọn ilé epo tó bá ti gbé fún wọn ọmọ yẹn àṣẹ gbogbo ẹ̀ ló máa ń sọ fún wọn ní ẹ̀dọ̀ ẹ̀mí ó máa sọ fún tújí àti àwọn tó ràn wá láti headquarter ṣó ti yé gbogbo ẹ̀ pátápátá ni wọ́n kọ sí fún because they have to rope him to leave the post because the father also is fighting for the money of the oil bẹ́ẹ̀ but the father is the one fronting the suit that sued the mobi and the one going to kí tó bá sick wọ́n máa lo court he always go to court and for that he doesn't know that the people the mafia that control fuel that control the crude oil they are after his son do you understand me up till now bá ṣe ń narrate ẹ̀ ń sìn ó lè ṣẹ̀ṣẹ̀ máa orí wọn tán bá tán bá ti nìdí mẹ́ṣà ó lè máa yé wọn sìn sotiye ìgbà tó wá wọ́n wá ní ọ̀gbàrá Kasim ọ̀gbàrá ọ̀gbàrá is a junior brother to sister Dúpẹ́ Alákìjà the one that holds the largest vessel in Africa ọ̀gbàrá Kasim are you getting me? ojú ń tukọ̀ àgbọ̀wọ̀ gbàràkà sí nígbà yẹn ṣé bó ṣe máa ń pariwo mọ́yàn tó máa ṣe dédé wọ́n máa ń halẹ̀ mọ́yàn gan they are criminal wọ́n máa máa kó ẹ láyà jẹ ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn nígbà yẹn tí wọn kọ́kọ́ dé wọn kò máa ní kọ́ lọ bẹ́ẹ̀ kọ́ lọ yẹ níjọ́ yẹn náà bàbá tó wá pè mí pé wọ́n ní Kazeem ti wà lára ni o pé ká wá lọ síbẹ̀ o èmi gbé Kazeem èmi gbé dádì èmi lóyún ọmọ mi mi ṣe ń wà wọ́n káàkiri nìyẹn náà tá a máa lọ bẹ ọ̀gbọ̀rá Kazeem nígbà tí wọ́n wá ní tọ́mọ yẹn lọ rojọ́ fún wọn pé owó kan pé normally bank ló yẹ kán save owó yẹn sí pé bọ̀ tó ń gbé fún Mr Adébọ̀wálé pé Mr Adébọ̀wálé ó wá gbé fún yàn torí òun ti rò pé òun ní girlfriend tóun fi nú wọn lára owó tó bá dẹ̀ make ń bá yẹn ọmọ yẹn máa ń jí owó tó bá kó ó wá sàfù ni o lára mi ẹ̀mí college of vb wèrè kan lónìí ló ti wá o tó kàn wá ṣe it tó bá kówó fún báyìí gbogbo owó ló máa yọ tán ó máa yọ owó lára àwọn owó yẹn tó bá yọ owó yẹn ń gbà yẹn màá tún máa sọ fún dáàdì bùkún torí tèmi gbé wá sí báǹkì lọ́jọ́ kan four hundred thousand tó ń ra mọ́tò lọ́wọ́ mi ṣe gbé fún báyìí oníkòyí ó ní owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ ìta gbówó yẹn fún ọmọbìnrin yẹn tí mo dẹ̀ ti kà ń lé olówó yẹn ò pé ó máa yọ owó yẹn ó máa fa owó yẹn fa owó yẹn yọ mo tún wá sọ máa bàbá Bọ́lá ń jẹ pé owó yìí mo máa ti kà ń lé kó tó di pé mo gbé wá bì báyìí oníṣó fẹ́ jalè ni oníṣó yìí fẹ́ jalè ni girlfriend tó pé ń gbà yín ẹ tó ń sàn ó ṣàmà owó ẹ torí ẹ lòmíì Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ o Ọlọ́run jọ kó bá mi fi kó bá mi foríjì o tó bá dọ̀rùn sí tó bá jẹ́ pé ó ń gbọ́ tó kù bá ń gbọ́ nǹkan tá a bá sọ a máa sọ wípé a máa kábàámọ̀ dẹ̀ máa jẹ ìka ṣé ti yé bẹ́ẹ̀ ọmọ yẹn ló sọ everything òun ló ba gbogbo iṣẹ́ yẹn jẹ́ pàtó wáyé wọn wá lọ gbé bá mi mú ṣájà yẹn wọ́n ti fẹ́ kú mi fẹ́ kó fún ṣe jáde kékeré wọ́n wá lọ gbé ọ̀gbàrá wá wọ́n wá ní kó wá ẹ̀dí wọ́n wá fún dáàdì Bùkọ́lá ní suspension wọn náà fẹ́ investigate ṣé ti yé bẹ́ẹ̀ yẹn àṣẹ wọn lo màmá yẹn ni torí ẹ̀ wọ́n lè lo anybody láti set yà àṣẹ wọ́n lò yá yẹn ni ìyá yẹn wà náà tó ń lò láti set bàbá Bùkọ́lá yẹ wọ́n lò ìyá arúgbó torí ẹ̀sìn bá ti rí èèyàn bá ti wọ́n set èèyàn o àwọn èèyàn tí bá ṣe ń sọ̀rọ̀ àwọn tó lọ́gbọ̀ngàn tó mọ̀ kọ́nà jẹ́ kú tí mo ti tó ọ̀rọ̀ wọn tí èmi tẹ́mi fúnra mi gan mọ̀ wọ́n máa wọ ọmọdé wọ́n máa wò pé they have to stop this girl as early as possible that's what happen bó ṣe ń ṣe fún mi tó máa sọ pé ó yẹ ìlẹ́nu gan èmi mo qualify fún blessing mi tí wọ́n ń gbé fún àwọn èèyàn tó máa ní kó máa polówó yẹn àwọn criminal kan tó bìlí pé mo ti sọ̀rọ̀ ń pa wọn àbí tó bìlí pé àmì jẹ́ kó leave owó ló lè jẹ́ kó sọ̀tẹ́ èmi dẹ̀ máa leave tí mo wà ní mo máa live ẹni tó bá sọ pé mi ò live apart from wo mo tún ní agbára ọlọ́run nínú mi hmm, mo ní agbára ọlọ́run nínú mi wọ́n wá dá dúró wọ́n wá fún suspension wọ́n wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n máa transfer ẹ̀ lọ sí gbà tó ó wá ṣàlàyé fún wọn wọ́n wá dá tíìlìs wọ́n wá dá tíìlìs ró fún ẹ máa gbọ́ ọ wọ́n wò kí ni wọ́n tún máa ṣe o wọ́n mú tíìlì wọ́n ní jẹ́jẹ́ kó introduce kọ̀ǹpútà gbà iná ṣe introduce àwọn kọ̀ǹpútà àwọn software kan sí báǹkì gbà yẹn ṣe àmọ́ pé manual thing wọ́n máa ṣe wọ́n máa pose nǹkan kan bẹ́ẹ̀ yẹn wọ́n wá introduce eh, IT sí inú system mo ṣe introduce IT ibi tí wọ́n wà yẹn kò ní sí network gbogbo ẹ̀pẹ́ kan kò ní sí network ṣe àmọ́ pé tèbà sí náà kò ní sí network so tó bá ti wá post kókó ní kí lè máa accumulate ẹ máa tún gbọ́ o a máa accumulate torí pé wọ́n fẹ́ bọ̀bọ́ yìí wọ́n fẹ́ get rid of ẹ̀ wọ́n wọ́n mọ̀ mọ̀ gbé kúrò níbi tó wà náà wọ́n wá gbé lọ síbi tí accumulation máa ti wà dáadáa tó bá ti dé lálẹ́ wọ́n á lọ post lẹ́pẹ̀ láti tó bá ti kúrò ní màgbọ́n á wá lọ post lẹ́pẹ̀ tó bá ti post tó wọ́n ní kò sí network iṣẹ́ yẹn máa gbogbo ẹ̀ máa máa pile wọ́n ní tíìlì yẹn tíìlì ò ní balance so ti yẹyin tíìlì ò ní balance tí tíìlì yẹn ò bá ti balance gbogbo iṣẹ́ àmọ́ máa wà wọ́n gbọ́dọ̀ ṣe ń fún ní bí tíìlì ò ṣe balance náà wọ́n máa pe àwọn àwọn ọmọ èkó ọmọ èkó ló hẹ̀dí báǹkì wọ́n gbà yẹn àwọn etí no no Táíwò ẹgbẹ́ sí mi nìkan Táíwò etí ló hẹ̀dí kó tó di pé bàbá kìnnì kan lọ bàbá tó jẹ́ bí godfather bí ọ̀rẹ́ godfather mi kan báyìí ń gbà yẹn ìyẹn ló kọ́kọ́ hẹ̀dí kó tó di pé wọ́n gbé yẹn kúrò tó wá gbé etí wá lẹ́gẹ́lẹ́gẹ́ kàdé sọ ìgbà yẹn so kìnnì yẹn máa ọmọ máa accumulate they are looking for they just looking for they are look ó try gan o mo try mo gbìyànjú tó bá blọọkù níbí bá wọ́n ṣe owó òsọnù nígbà kan o ṣó ti yẹ yín mẹ́yẹn pàtó rí pé wọ́n ṣàbà sọ pé àkáǹtì ò block mi tíìlì ò balance kò balance so tíìlì tí ò bá balance yẹn o gbúdọ̀ lọ mú owó ẹ kó o fi balance yẹ ìgbà tó bá wá padà wá balance wọ́n máa tún kó èrè pé how did you get the money to pay for the balance team tí o tí ó dẹ̀ pé kán sọ pé owó ò pé ń sìn tí ìyẹn ẹ̀mí system yẹn máa calculate wrongly because kò sí network a máa ṣe yamayama wọn ò dẹ̀ tí ì mọ̀ ń gbà yẹn ta ni head of IT náà yẹn o mi máa mi ṣe mi sá máa ṣáàbà àbí kí ni orúkọ máa yẹn mi ò gbàgbé wọn I don't forget their name because my remember when they give him query that, we always I always follow him when I bí mo ṣe bí ọmọ nínú traces yẹn mo bí ọmọ sí mo tún máa máa tẹ̀lé lọ but ẹ mo ṣàfẹ́ sọ fún yín pé gbogbo àwọn nǹkan tó rí sọ̀rọ̀ àdìsí ẹ̀ náà ṣe ń fún ní head tí ń gbà ẹ̀ àwọn nǹkan tó fún trouble sí kò tó trouble ẹ wá tún jẹ́ kí n sọ fún yín gbà tó máa gbé wá tó máa gbéyàn wá láti replace ẹ̀ mi ò mọ nǹkan tán ní ọ̀gbàrá Kazeem ṣe níbi tó wà ní báràjì tó wà wọ́n ló mi wọ́n ló ṣe fraud wọ́n ló ṣe fraud ọ̀gbàrá Kazeem but I don't know maybe it's true or false but wọ́n kàn lè fẹ́ fi ṣe ìdán so that ibẹ̀ yẹn náà fẹ́ kó wà torí pé wọ́n fẹ́ jókòó sórí epo tó wà ń bẹ̀ yẹn you don't understand. the people in power àwọn tó ń ṣe tó ń ṣe àwọn àwọn tó president Bola Ahmed Tinubu gbogbo àwọn tó wà mú Kabaz yẹn wọ́n mọ gbogbo problem ti Nàìjíríà ni to solve it is a problem ni mo ṣe gbé Kazeem ó ṣe ń yé mi ni mo ṣe gbé Kazeem Ògbàrà wá nìyẹn mo rántí ọjọ́ tó kọ́kọ́ gbé wá tó ń ṣe bí counterfeit báyìí torí pé kì í ṣe bàbá ọmọ mi wà ń bẹ̀ yẹn àti pé àyè ń wojú rere ni àti pé wọ́n ká kọ́ máa kọ́ máa tún lọ fi rìpọ́ọ̀tì tí ó ṣe ṣó ti ń bá sọ̀rọ̀ sí because very rude very mean very saucy very torí ẹ̀ ọlọ́run dájú mi kò ga ju kúkúrú báyìí ni mi ì sọ pé èèyàn kúkúrú ò èèyàn o very mean ojú kan ń dùn wọ́n ojú ojú àánú ti fọ́ mi ò fi mi fi ọ̀wọ́n o wọ́n wá sọ fún bàbá ọmọ ìgbà tí wọ́n wá rìn rìn rìn rìn rìn wá wà pa kí ló ṣẹlẹ̀ gbogbo gbà yẹn ọmọ ìpẹ́ ló wà ní ipò ṣé ti yé yín ọmọ ìpẹ́ ló jẹ́ speaker Lagos State that is eh, kí lorúkọ èédú kí lorúkọ kúforíjì everybody tó wà bá wà pátá la máa ná lọ bá you understand me and they promise that it's not the case o gbà tí ìṣe pé bóyá ó jí owó àbí kankan kankan ṣàṣẹlẹ̀ gbogbo kan tó dẹ̀ tí ìjọba ìbálà dẹ̀ ti try láti clear wọ́n ṣà ni wọ́n máa gbé lọ sí ibì kan wọ́n máa transfer ẹ̀ kúrò ní bẹ̀rẹ̀ kó ṣe lè lọ Port Harcourt àbí ọ̀nà ilẹ̀ Yíbò àwa ní no problem wọ́n dẹ̀ sọ fún wa pé ṣé ó ní ṣe mo lè lọ mo ní why not pé we can go pé wọ́n máa transfer ẹ̀ alẹ́ ní òkè wọ́n máa transfer ẹ̀ lọ síbi tó jìnnà wọ́n transfer wa lọ sáàárín àwọn ọmọ ní náà jáde tàwọn ṣáà transfer wa ká kúrò ní facility wa ṣó ti yẹ bẹ́ẹ̀ so wọ́n wá gbé ọ̀gbàrá Kazeem wá síbẹ̀ suddenly la kàn rí pé wọ́n wá ní ó di suspension ó di kinní kan gbà tó dẹ̀ yàṣà wọ́n ṣe àtúwádà dúró systematically kò ń ṣe nǹkan tó ṣe gangan ṣó ti yẹ mẹ́yìn ìgbà tó wá yá o system system system wọ́n wá ń yọ gbogbo àwọn ọmọ ẹ̀pẹ́ tó bá ti wà ní pòsì èyí tí ọba dẹ̀ yọ náà ó máa kú dànù kì í ṣe rọ o tá bá ń sọ̀rọ̀ ń sìn àwọn èèyàn mọ̀ nǹkan tí mo sọ ṣé ti yé bọ́ tí ń gbà yẹn á mọ̀ ṣé ti yé because mo máa máa béèrè pé kí ni mo ṣe yẹ táwọn pípò yìí tí àwọn kàbá bá bá àbí àwọn ìjọba Hmm. wọ́n lè jàjẹ́ lọ o principally tó bá gbọ́ pé the rulers of darkness they are more stronger than witches and wizards ògbólógbò tó bá gbọ́ number one first class witches and wizards kì í ṣe gbogbo wọn but <laughs> nígbà tí àwọn eighty percent bá jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tá a lè ṣe sí hmm. the trouble they have given to me is trouble is not not small thing o ẹ wo bó ṣe ṣojú baba Dangote sí wọ́n fẹ́ frustrate ẹ ní o kéèyàn ti ná owó rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn kó wá sọ pé kí àwọn nnpc kan kúkú rà àwọn èèyàn kan wá rè pé they want to systematically ṣe kíní kan kìnì kan ìgbádá kan kò dùbà kan àwọn kan lára àwọn máfíà kan náà fẹ́ dọ́gbọ́n sọ di titi wọn náà. Yeah. mi lè sọ bóyá bàbá irú owó tó ná gba hundred kìíní kan dollar hundred million dollar wọn náà fẹ́ fi gbé òrìṣà kúrò nínú igbó yẹn sìn òrìṣà wèrè wo tọ́ bá pin fún gbogbo wọn mi kò lè dọ́ ṣé normally kò yẹ ọdún mo tiẹ̀ lálàánú ọlọ́run gbọ́ mo ti sọ́rí o mo tiẹ̀ kí kí bàbá Bùkọ́lá tó kún gbà yẹn mo ti lálàá rẹ̀ ni mo ọmọ yìí ká tiẹ̀ tó kúrò ní no pàtó wá sílé ní two thousand and táwa sí Nàìjíríà ní two thousand and kí ni ná ni mo lálàá yẹn mo rí pé wọ́n kó envelope tó pọ̀ brown envelope oríṣiríṣi wọ́n kọ gbogbo orúkọ èèyàn oríṣiríṣi oríṣi gbogbo ọmọ wọ́n fún family ní oríṣiríṣi pọ̀ mo rí pé dádì bàbá tó bí bàbá bàbá tó bí délé mo rí pé òun ló kó owó envelope yẹn sẹ́sẹ̀ òun nìkan ló kó kó mọ́ra nítorí mo ní ní ìgbà yẹn gbà yẹn gbà yẹn mo wà gbà aláwo lélẹ̀ bọ́tí gbogbo yẹn àti ẹ̀ fọkàn sí gbogbo ìsọ̀rọ̀ nìyẹn ọ̀tẹ̀ má jẹ́ kí n tàn yín ogún yẹn ẹ́. Eh? ó pẹ̀lú àwọn ogun tó tó finish bàbá Bọ́lá o kì í àwọn ṣé ẹ mọ̀ pé mo máa ń kà wọ́n eléyìí die this one die chairman tó wà ní local government tí wọ́n ń gbà yẹn ó die ni ó jẹrà die ni kì í ṣe rọ many people die o èyí tí ò bá dẹ̀ die useless kan useless wọn kan rubbish ayé gbogbo wọn so wọ́n wá gbé gbàtọ́ ti mọ̀ pé ẹni tó lè front yàtọ̀ pé businessmen mi ò sọ́rí láti mo lè ṣàlàyé business i'm a little venture also but I can talk about business in little way I remember two thousand and ten nígbà tí wọ́n fẹ́ ṣe work up Alhaji Alinko respect sir came to South Africa then um, wọ́n ṣòwò nínú radio station kan I mean TV station kan ní South Africa ń yẹn seeking for assistance all over the world especially in Africa for business wọn nígbà yẹn ṣòtìyẹ so when people are doing business they need finance also they need money they also a lot of people wọ́n máa ń ra franchise tínú ẹ̀ a lot of people have franchise ṣó ti yẹ yín mẹ́yẹn a lot of people cover face they give money do you understand what I mean ọ̀rọ̀ tí mo ń sọ lónìí ẹ lè má mọ̀ o bàbá yẹn ìṣòro tí ọmọ ẹ ní tó wá tún gbogbo wọn wá di ogun mọ́ mi tó ń di ọ̀tẹ̀ mọ́ mi àti ìṣòro tó máa nígbà yẹn wọn ò ní mọ̀ pé torí nǹkan tí wọ́n ṣe táwọn èèyàn nǹkan tí wọ́n ní táwọn èèyàn ò tí mọ̀ àbí táwọn fúnra wọn ò mọ̀ tí wọn ò mọ̀ value ẹ̀ tó jẹ́ pé ìkọ̀kan nínú wọn tó bá ti gbọ́n tó dẹ̀ ti wà nílùú tó lọ abroad rí á ti rí tí ó ti yé bẹ́yẹn wọ́n á ti mú àwọn yẹn mọ́ra ìkọ̀kan nínú wọn àwọn yòókù báyìí wọ́n máa sọ wọ́n di dìdìdì tó bá ti ṣe wèrè báyìí wọ́n ní mọ̀ á kàn máa kú ni ikú tí ikú àìtọ́jọ́ ni wọ́n máa kú ikú àwọn mafias wọn dẹ̀ ní mọ̀ bọ́ ṣó ti yé yín ikú bí kán kidnap wọn kán gbé wọn lọ kí wọ́n fún wọn poison jẹ kán ní kán fún wọn lábẹ́rẹ́ ikú lọ́sípítù kọ́ ní kan fún ọlọ́run pa ní on the kọ́ ní kan ṣe oríṣiríṣi ó ti yé bẹ́ẹ̀ so bàbá yẹn òun ló lọ ń bá móbì fàwèrè ń gbà yẹn àgbà yẹn náà ti dìde so kí ni àgbà kí ni ọ̀gbàrá tí now ó ṣe yé mi kí ni ọ̀gbàrá Kasim kí ló jẹ́ kí ló tó jẹ́ pé ọ̀gbàrá Kasim náà gbé wá ń gbà yẹn láti wá fi replace bàbá Bukola meanwhile ó dẹ̀ ń boom ọlọ́run tó wá gbé mi pàdé ẹ̀ ń gbà yẹn èmi ta mọ́tò ti tèmi lọ́tọ̀ ni I was mo ti wà on my own I was making it ogun yẹn ò ní mọ̀ pé tòtòrí ẹ̀ wọ́n máa sọ fún ẹ àjẹ́ kan ló ṣe é èmèrè kan ló ṣe é gbádá kan ló ṣe é kòdòbọ̀n kan ló ṣe é àwọn àjẹ́ náà máa tún yé sí àwọn náà wọ́n ti ní káwọn náà máa pàfọ́ọ̀mù wọ́n máa ṣe bí alára àwọn tó yẹ pé wọn ò lè bọ́lọ́pàá wọn ò lè bá ìjọba àwọn máfíà àwọn àjẹ́ ò lè bá máfíà fa wèrè wọ́n bá bí wọn re kán bá wọn fa wèrè ní gbogbo àdúgbò tó ń wà yẹn sí torí òòrùn tó náà fẹ́ lọ gbé kúrò òòṣà tó náà fẹ́ lọ gbé kúrò àwọn àjẹ́ kó ló máa kọ̀ máa ń tẹ̀ tó máa ṣe wọn ò ṣe bá wọn fa àwọn kan máa pajá àwọn kan máa gbowó ìwà máa gbégbòrò wọ́n máa jẹ́ kí ẹ máa ṣiṣẹ́ ẹ̀zálè bó ṣe ṣe fún wa nísìnyí ọ̀tí bá a bá ṣe wà yìí kí n wà ní orí bíbà kí platform mi kọ́ máa jẹ́ kó dún kọ́ máa ní she's rude she's rude what i'm saying ṣé mo ń kúrọ́ ni ọ̀rọ̀ tí mo sọ ń sì tí mo sọ̀rọ̀ family àti kòkó tó ṣẹlẹ̀ sí mi ṣé tí n bá sọ̀rọ̀ kí n má lè dárúkọ mi ilẹ̀ tún dárúkọ mo mú àwọn èèyàn tó wà Yorùbá tó wà behind some things ṣó ti yẹ yín but wọ́n máa ń sọ fún ẹ wọ́n máa lọ instigate àwọn èèyàn against you it's rude it's rude it's not because of what you have said o some people are rude some people are saucy some people are saying whatever they like freedom of speech i never tell anybody pé orí ẹ burú o but they be telling people they be instigating people against you not because you are ṣé kí wọ́n sọ kankan fún yín ṣéṣe ọ̀gọ̀gọ̀ fún yín ogun tó gbé tìmí ní Quebec àmì tí ní Canada kì í ṣe Quebec Quebec lọ̀kọ́ ló gbógun tìmí láti sọ pé mi ìmẹ́ tó ń gbógun tìmí mo mọ̀ ọ́ dáadáa mo dẹ̀ mọ̀ ọ̀rọ̀ epo náà mi ìfẹ́ sọ̀rọ̀ ni that's why mo máa sọ pé I want to go àwọn kan máa sọ pé I ah, dey want to go kiri kan I'm not you o and I'm not èmi Bọ́lá ni mi o ṣé ti ẹyin ẹ̀hẹ́ mi Ọlọ́run ò dẹ̀ bínú sí mi Ọlọ́run fẹ́ràn mi bọ̀ but tó bá ti rí pé wọ́n ti sojú lé ẹ tó mọ̀ pé and funny thing ni pé àti ẹ̀ wá mọ iyì nǹkan ta ni àti ẹ̀ wá sọ pé anybody fún wa lóbọ̀ kókò jẹ́ ká ṣe tiwa ni do you know one thing I asked my daughter one day I say ah in future do you want to be a politician Only God forbid do you understand ọmọ mi reject ẹ ni mo tún sọ pé ah why do you say that why mo ní mo mú màtí gbàdúrà ní kéde ó ní à ah, God can you can lead another mo mọ́ tún sọ fún pé mo màtí sọ̀rọ̀ pé mo màtí gbàdúrà ní nígbà tó wà ní kékeré you understand what I mean my daughter you know some people when they just see tó bá rí trouble ayé kò wọ́n ò tẹ̀ wọ́n ò sọ pé wọ́n fẹ́ lówó kọjá rádaràda they just want to live their life. you are mad ìwọ tó obìnrin question lọ́wọ́ mi ó what is the Only what is connection with ọ̀gbàrá with Dangote refinery orí ẹ̀ ni lọ́bẹ̀rẹ̀ lọ́gùn. I'm just telling you are you crazy or something o kò yẹ kí n máa lo f word olúbu olú olúròǹbí àbí olúròǹ rotimi Williams mo mọ William kan tó Williams kó sì lọ I'm telling you something. Look at what the uh, the Niger Delta people are complaining then. If you are not in the shoe, you will not understand. Idiots. Idiots. That time, eh, we always abuse Niger Delta. Ìgbà tó wá di pé àwọn Niger Delta yẹn tí wọ́n rí pé cheating yẹn pọ̀ gan, wọ́n di olè. Wọ́n bẹ̀rẹ̀ sí kidnap, wọ́n be sí bá àwọn èèyàn fa wèrè. Wọ́n wá fi nǹkan bojú káwọn náà lè lówó. You don't know ni. You know what the, well, you know what happened to them before they, you know how many people died? Do you know how many people lost their life? Do you know how many people they rob systematically simply because they want to take their thing from them, but they will tell you that they want to take their thing, they will rob them. Any sin, any little mistake, so they pay your life, your woman complain, they will just rob them. Do you know how many? Of má jẹ́ sọ ọmọ yẹ àwọn ògo ni tí wọ́n padà nù ní it's not because they are wọn kò sọ̀rọ̀ they be talking wọ́n máa sọ bẹ́ẹ̀ yẹn tó bá ṣe ń sọ̀rọ̀ wọ́n máa bí àwọn mafia àtàwọn tó ń ṣèkàyà máa bí wọn nínú you don't know ni you idiot you don't know what i'm saying you don't know you don't tó o bá understand kò kó sí lọ it happen to us ti èmi ni èmi story mi part of story ayé mi mò ń sọ níbí what happen ó ṣí eré ní mi sọ nǹkan tó ń ṣe fún wọn níbẹ̀ yẹn kì í ṣe Dangote kó tó di pé ṣebí of recent amùgbà tí wọ́n ṣẹ̀ ní Dangote wàrà náà I'm telling you what happened twenty something years ago like twenty five years ago ọ̀dọ̀ mi twenty two twenty two years ago ìgbà wo ni Dangote ṣe ra refinery kò tí ì lè ju ten years lọ tó ra náà you don't know ni and before there let me tell you Lagos I mean Epe let me now say this let me say this a kì í torí gbogbo pàjá èmi ò rẹ̀ kì í ṣajá ọ̀rọ̀ tèmi bá sọ ẹni bá sọ pé ó máa torí ẹ̀ pa mí gbogbo ìdílé ló máa run láyé wọ́n máa pa ìdílé tiẹ̀ rẹ ni ọlọ́run fúnra rẹ ló máa fi tsunami àtomi gbóná àti ilẹ̀ gbóná àti ló máa fi pa ìran tiẹ̀ rú tí wọ́n bá ní tsunami àti omi gbóná nílùú ẹ̀ ọlọ́run máa dídì ṣe fún ìwọ ni a fi kú ikú omi gbígbóná àti ilẹ̀ gbígbóná àti ilẹ̀ rúru a fi bamtaisi wa àti ìdílé a pa ìdílé run yes kò sẹ́ni tó máa béèrè lọ́wọ́ ọlọ́run kò ń ṣe wọn ní kidnap ẹ fúnra rẹ̀ ló máa rán àwọn nǹkan burúkú láti kidnap ok. a lot of people going to a lot wo tí n bá sọ̀rọ̀ tí o bá yí ẹ kó lọ kú i don't want to talk much of recent náà ṣe máa gbé let me tell you of recent ìgbà tí ẹni tí wọ́n ní wọn ò fẹ́ lẹ́pẹ́ yẹn tí wọ́n ní wọn ò fẹ́ ń gbà yẹn Ambode let me mention his name àwọn àtàkùrẹ́ ni kì í ṣe ìlú mi ìkàrẹ́kọ́ ni wọ́n sọ báyìí but ọmọ mi ó wà ọmọ mi it's part of my future and bàbá ẹ̀ kedere ó ti go for this ó ti go yeah and I need to speak tá a speak tí a speak fún ọmọ mi mo ní right understand me mo I'm speaking for my daughter because I know what I what I pass through Me ò béèrè owó anybody but nobody must block me also nobody must n tó bá jẹ́ tèmi wọn gbúdọ̀ wọn gbúdọ̀ fi dùn mí ẹni tí ó wà ní ẹ̀pẹ́ yẹn gómìnà tó wá látẹ̀pẹ́ Ambode there was a time nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ refinery tí wọ́n kó tó di pé ṣé wọ́n ti tabẹ̀ fún Dangote gbà yẹn so sọ pé wọ́n fẹ́ ṣé kí n sọ wọn ò sọ pé wọ́n fẹ́ bá Amẹ́ríkà ní bagging àwọn Canada ló ń gbé lọ síbẹ̀ àwọn Canada ni wọ́n fẹ́ ní bagging níbẹ̀ yẹn you don't know anything gbogbo ẹ sì ń yé mi mo ní àwọn fídíò ṣé ti yẹ yín mẹ́yẹn it's part of a lot of things ló ń ṣẹlẹ̀ in cabinet in kabasline ẹni tí wọ́n fún stress ń sìn systematically wọ́n fẹ́ frustrate ẹ̀ nìyí wọ́n dẹ̀ fẹ́ bó ṣe kọtán yẹn wọ́n fẹ́ sọ didi gọ́ọ̀mẹ̀ntì wọ́n dẹ̀ ní tán bá fẹ́ rà kan rà do you understand what wọ́n tán bá ní wọ́n fẹ́ rà náà àwọn kan ló máa dúró láti wà ìṣáàjì ẹ̀ do you understand what wọ́n máa ní ìjọba ni bọ̀ kò tún ní jẹ́ ti ìjọba wọ́n á tún sọ di tiwọn. do you understand so when people dey calling people to torture me do you think it's ordinary they do think they don torture me yet they torture me they torture my daughter. When I tell you I want to go, they, people here, they don't want me to go. At the same time, they are not giving me relief. They don't want me to be relieved. You think I, what did I do? Because, just imagine, for those who are dumb, for the dense one, for those one with paralyzed brain, they don't see anything what I'm saying. Do you know how many secrets I see or mo ti sọ tó dà ọ̀rọ̀ tí be ti sọ tó as the secret is èèyàn but I don't feel like saying it before but they tortured me I need to talk I need to speak out because I see that time I ask myself what is happening what happened? Go go go. What happened? Go go go. sọ ibi tí ọmọ yẹn tán ti ń tẹ̀lé ọmọ yẹn tán ti bẹ̀rẹ̀ sí frustrate effort ẹ̀ àti finance wa láti ìgbà tí bàbá ẹ̀ yẹn tó dẹ̀ ti discover pé ọmọ lágbájá náà ni bàbá ẹ̀ ló máa ń wá sí court ló máa ń lọ sùn broda ẹ̀ she ṣe Mobi gangan ni problem Yeah, it's not Mobi the people that represent Nigeria the still are the thieves you understand me that always say them that do anybody that want to to ma fẹ́ disturb wọn my clear kó lọ́nà ọmọ nobody wàá ma gbẹ́ pé you are nobody ọmọ nobody So see yẹ so they are the one kò ń ṣe mobi kan mobi gangan ó lè jẹ́ America ló ní mobi mi ìmọ̀lú to ní mobi ó lè jẹ́ Canada ó lè jẹ́ any part of the country ló ní world ló ní mobi but àwọn mobi yẹn ó ní àwọn kan tó yẹ pé wọ́n wà tó máa jẹ́ ọmọ Nàìjíríà tó wà Nàìjíríà tó yẹ pé àwọn gangan ni tó ń ba Nàìjíríà jẹ́ kì í ṣe àwọn yẹn gangan you don't know so wọ́n wá rí pé àwọn group kan group kan tó kàǹtì bí bush people You don't know? They see them like a bush people. I don't know anything. They now sue Mobi. And some people want to come out of it, but not worry. They can even use their name to collect money from Mobi. Yeah, some certain people can use the name of those people to collect the owó tó sọ kéèsì náà dànù yẹn wọ́n lè kódà Mobi lè sanwó fún wọn. Ẹ̀ ń gbọ́ Mobi lè sanwó fún wọn kéèsì náà dànù yẹn tí ò bá tún wá sanwó fún wọn bọ̀ wọ́n dẹ̀ ti rí i pé òkè kì Mobi kan ló do you understand me kò ń ṣe móbì ló ba omi wọn jẹ́ wọ́n lè cancel case yẹn epo tó wà nílẹ̀ wọn òun ló ń bojú omi wọn jẹ́ but àwọn rò pé pipe tó ní wọ́n ràn torí gbà yẹn lọ́nà lọ ṣe funding wọ́n ní pipe kan àwọn móbì kan àwọn kìnnì kan kìnnì kan àwọn vessel kan ṣe ti yé but no is the water the oil táwọn èèyàn ti mọ̀ táwọn ti mọ̀ táwọn sùn móbì fún àwọn èèyàn ti wá rí kinní yẹn pé ṣé ẹ mọ̀ pé tó bá sùn èèyàn sí court wípé omi yẹn o ọ́ìlì wọn ń bomi jẹ́ o wọ́n rí ọ̀ìlì wọn lórí omi wọn wọ́n á rán àwọn tó máa wọn èèyàn máa lọ ṣe fundis yẹn they had to they go there they go and detect truly is it ṣé pipe kan àbí kankan ló bọ́ sàbí báwo lomi yẹn ṣe ń tó ṣe wà polluted so wọ́n ti gbà tó ti lọ yẹn náà ti detect pé o oh, kò ṣe pé mobile so now there is kinní kan here and that time yẹn everybody kàn gba gbogbo bẹ̀ pa ni mo mọ àwọn olówó nàìjíríà in fact ṣé kí n sọ fún yín our president president Bọ́lá Ahmed Tinubu àwọn olóòní ìlẹjọ ìtìlẹ tó wà ní ibi àdúgbò yẹn bẹ́ẹ̀ ni èmi lọ sínú ọ́fíìsì wọn ẹ mọ̀ pé mo ti sọ̀rọ̀ kan bí eré nígbà yẹn tani don't talk no let them kill you <laughs> mi ọ̀rọ̀ tí mo sọ yìí sí àbí mo ní kó pa wọ́n ni àwọn lakapan tó ti yẹn lakapan àwọn gbogbo resort tó wà ní surroundings yẹn nígbà yẹn this one who owns this is our gbàyẹ um, kí ló máa ń pè wọn náà wọn ní i mean Tinubu wọn máa ṣe ti understand wọn ní àwọn ẹ ti understand bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo ń sọ àwọn èèyàn máa sọ pé kí n má máa sọ̀rọ̀ but what people did to me and what they have done and more they ti relent o these people they have not people who are people àwọn èèyàn máa máa wí pé ọ̀rọ̀ tó sọ ni torí ẹ̀ go and check it out whatever I say let Esabod say whatever let anybody abuse anybody talk even abuse people they won't go after them because they know that they don't know anything. Well, let me just say anything. They will be mentioning it like this. They be picking it out. Wọ́n máa ní kó máa tọ́ṣọ̀ mi. Wọ́n máa come and touch on me. You don't know anything. So, tí ọ̀rọ̀ yẹn ò bá yẹ kó lọ kú dànù, má máa question lọ. Mi mẹ́tò to ń bẹ̀rẹ̀ but ọ̀rọ̀ yẹn ó sound ó sound be stupid. You are talking, you are you ask me pé kí ló lè kan ọ̀gbàrá pẹ̀lú ilé epo Dangote yóò yá wèrè. Ẹyẹ mi sọ pé Dangote ló ṣe ni. Dangote kọ́ now. She be at the end of everything wọ́n ṣẹ̀ wá sọ pé wọ́n kàn ní gbòkè o kí Dangote lọ rabẹ̀. A lot of Nigerians to jẹ́ politician ló máa yẹn ló ní investment ńbẹ̀ tó bá dẹ̀ frustrate ẹ̀bẹ̀ yẹn gbogbo owó tó yá àtowó tàwọn tó invest wọn máa fẹ́ dágbèsì sí lọ́rùn ni àwọn kan dẹ̀ fẹ́ fi system náà gbà nù ni ọ̀dẹ̀ níyì náà let me tell you tí n bá lọ sí school ju báyìí lọ yálà ìyá yín you can meet me mo mọ nǹkan tí mò ń sọ tí ó bá yẹ pé mo lè ṣàlàyé ju báyìí lọ ọ̀dẹ̀ níyì náà ẹ máa rí pé kan kàn déédéé bara jẹ́ wọ́n nígbà kan wọ́n déédéé di àwọn ọmọ wọ́n déédéé di ìdàkudà kò ṣe Dangote náà the same people that frustrating the the cdd of that country i that place tó ń tó ń fi system pa wọ́n sọnù àwọn náà ló máa fẹ́ wọ́n máa fẹ́ fi system bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó lè part of them ló máa wà lórí ọ̀rọ̀ Dangote nnpc tó sọ pé Dangote tó bẹ̀rẹ̀ sí frustrate náà fẹ́ fún license yẹn do you think he is a common thing ṣòro pójú lásán ni ẹni tó dédé máa jókòó síbẹ̀ náà tó sọ pé ok báwo lèèyàn ṣe ṣe Dangote refinery ń sìn tó máa fún wọn ní job opportunity tó jẹ́ kó máa jẹ́ kí nàìjíríà ó boost ego nàìjíríà nàìjíríà a celebrate ẹ̀mí bá we are giving thanks to God pé thank you Lord thank you Lord o ẹ́ wọ́n tún dédédé wọ́n tún ní wọ́n fẹ́ frustrate wọ́n fẹ́ demoralize everything simply because some people want to systematically they will take it because they want to be having money and the whole Nigeria and people In tó lè benefit the whole country o wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn máa lọ nínú tents kan máa lọ ní wàhálà orí yìí ti burú má béèrè question rẹ̀ mọ́ mo kàn sọ fún ẹni okay what did I do wọ́n máa ní Auto Bola abuse president and so every country go and check it they always ọ̀fẹ́sẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lamẹ́ríkà tó ṣẹlẹ̀ ní Canada wọ́n máa ń criticize àwọn èèyàn but torí pé ọ̀rọ̀ tèmi ń sọ kò ń ṣe ọ̀rọ̀ lásán ṣé ti yé tó wá pé mi ò mọwọ́ mi ò àmì mi ò mọwọ́ mi ò ọkọ̀ òkò tálì pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan èèyàn kan èèyàn kan èèyàn kan de wọ́n ti bá kàn ti sọ wá kàn wó pé kí lélẹ́yìn sọ wọn ò fún mi lówó wọn ò tún jẹ́ kí n rówó wọ́n tún dààmú mi kọ́mọ mi ká ba lè jìyà kú torí pé wọn ò fẹ́ rí wa ẹ má jẹ́ ntọ̀yìn tó bá fi tó bá kó gba ayé yìí náà jọ ó máa kú ìwọ náà ọlọ́rọ̀ tó kàn máa rí gbogbo nǹkan tó fẹ́ sọ gbogbo ayé di tiẹ̀ ó máa kú jọ́ kan o máa kúnjọ́ kan kí ló máa kí ló gbé kí mélòó ló lè jẹ tán mélòó ló lè jẹ tán ẹ ṣe díẹ̀ díẹ̀ ẹ ṣe jẹ́jẹ́ ẹ ṣe jẹ́jẹ́ so ìwọ tó bẹ̀rẹ̀ question yẹn olúró mi àbí kí ló pe olúró tì mí oníwò olúró tì mí wulẹ̀ màá bó ṣe rè ní mi tó wà ń bẹ̀ bọ̀ tó bí mi nú pé kí ló ṣe kàn sí àmú sọ fún ẹni tó gbé wá ni ọmọ ọdún tí wọ́n ti ó ní gas kan náà tó wà ń bẹ̀ kó tó di pé wọ́n dìtẹ́ àwọn kí lórúkọ woman anyway mi ìrojọ́ pẹ̀lú ẹ̀ṣá kókó sí lọ kò yí ẹ tó bá mọ nǹkan tá à ń sọ kókó sí lọ ẹni tí ó bá mọ nǹkan tá à ń sọ kò ṣọ́tọ̀ just look pé ah, in fact nǹkan tó bèrè yẹn sọ kò yé mi ṣùgbọ́n àwọn tí ó yé wọ́n wà níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà wọ́n dẹ̀ yé wọn ó ti yé bẹ́ẹ̀ ó yé wọn náà orí gbé ọ̀fọ̀sẹ̀ mo ń bèrè mo ní ẹ̀pẹ́ pì mo ní ẹ̀yìn lẹ́kì mo ní how market. káwọn èèyàn ṣe kó máa sọ nǹkan tó lè benefit gbogbo ìlú kan fẹ́ sọ di personal titi wọn òun náà ni problem tí Nigeria. ní ìlú kò dé so country like nigeria i can bet you that people will turn everything although there is a country like nigeria a lot of things also a lot of things also happen please let us stay like cool cool cool please take it easy okay take it easy stop killing people because of this àti wàásù ẹ tó bá yánsìn tó bá ṣe gbogbo electric eh, car tó ń ṣe gbogbo mọ́tò ní electric Eh, this dirty oil dirty water konini valuma. I call it dirty water there was a day I, I got inspiration I was sleeping and I was thinking that fight everywhere. This one they'll be killing because of crude oil. This one fights because of oil. This one because of this. They're killing people. Blood is nothing to them again. And blood is thicker than water. And the dirty water is now thicker than blood. I preach it. It's just a common dirty water when people change your mind it's because you detect you detect I mean you notice what about those time those days that they are not using car that they are using some things like maybe aguto. I mean tó ń lo kẹ́tẹ́kẹ́tẹ́ fèrè ṣé wọ́n máa lo epo ni are they going to use uh, the oil I know he gets money give money but people killing the people who owns the original let me tell you ní nǹkan tó ṣẹlẹ̀ ní jọ́ọ̀sì yẹn náà you go see that a lot of people are just dying because of some mineral resources in the land that's what the enemy are attacking and the people that are attacking they will be eating and let me tell you it's not a joke government is also part of it government is also part of it if it's in a, a country like civilization country I mean a country that have um that have a uh, passion for their people what they will do when they detect things like that that can be useful that can be changed for and exchange for money to boost the economy of Nigeria or the country what they do they relocate the people do you understand they relocate the people to another place and make use of what, that place because one man shall fún wọn ni they relocate them even if wọ́n máa relocate wọn sí inú wọn máa dùn pé wọ́n relocate one. but this one they won't relocate them they start sending bomb to them They start sending killer to them. They start sending gun. People just go there and spread everybody up. That's wickedness because they want to make use of the land. I mean, the, the resources that God has given to those people. So stop your fucking We don't understand, okay? But delete your little bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́. Wọ́n man ń pa àwọn èèyàn torí resources or there? Or there? But delete it. Or ni ẹ́. jẹ́ mi lè sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bibẹ̀ yẹn tán bàbá ọmọ mi ah god táwọn èèyàn bá ń bẹ ìjà tó máa bá secret wo tó anyway ṣá tá a bá gúnyán ní ewé tá a bá sì bẹ̀ nínú èpè ẹ̀pà ẹni tó bá máa yó máa yó bá kan ó lè máa sọ̀rọ̀ ó lè máa kò lè yé kò lè yé ẹ and we are not talking to people who cannot understand okay aha so tó bá ti ń sọ̀rọ̀ bíi kán jà kán sọ̀rọ̀ orí burúkú kẹ́ máa ṣòṣì bí ẹ̀rọ oníwo yẹn ṣàmì pé tèrò máa pọ̀ ẹ lọ síbẹ̀ àbí wọ́n máa ṣépè fọmọ kékeré you can go there but i'm telling you what is happening in that surrounding that vicinity wọ́n á gbẹ́ lómi láti govern bẹ̀yẹn ó ti gbórí àwọn ẹlòmíì ibi tí ò kàn wọ́n lọ́wọ́ tí ò kàn wọ́n lẹ́sẹ̀ gbogbo àwọn wọn kàn mú àwọn few people níbẹ̀ yẹn wọ́n máa fún wọn lówó wọ́n máa fún wọn níjẹ ẹ̀yin yòókù ayé yín ti bàjẹ́ tó o bá ti dààmú tó o bá ti dààmú báyìí tó o bá wọn á tún máa slaughter yín ni mo ń sọ nǹkan fún wọn máa ní olórí a máa sọ pé work concern Dangote with uh, uh, the the richest woman in Africa the richest àbúrò wọn ló gbóná gbé wá ṣé mo kúrò ni wọ́n ṣe ní wọ́n rìchì tó ń gbà àti wọ́n ṣe ní wọ́n ní owó bàjẹ́ bàjẹ́ àwọn fámìlì wọn lówó gan àbúrò wọn náà gbé wá náà kí ni wọ́n ní wọ́n ṣe ń gbà yẹn torí wọ́n dẹ̀ ṣe wọ́n náà ta aṣọ àwọn because bàbá wọn sọ pé òun fẹ́ gba gbogbo wọn kó ní báńkì ẹ lọ bèrè story ti máa sọ mi ò fẹ́ máa bèrè dárúkọ ni mo lè dárúkọ gbogbo àwọn tó wà ní báńkì ẹnìkan tó ń ná ìsẹ́lẹ̀tẹ́lẹ̀ sí délé kó tó di pé kó tó gbé túnjí olórí burúkú yẹn wá olórí burúkú ni túnjí náà túnjí is not from Lagos ọmọ bó ni túnjí náà túnjí àti kí lorúkọ ẹ Saheed túnjí àti Saheed Saheed is from Ìlọrin ìyàwó ẹ èkó lóyún ìyàwó ẹ ti ń taṣọ wọn yẹ gbé wá síbẹ̀ àwọn gúrùpù aṣọ sẹlà in Lagos o ti mọ ẹ̀ mẹ́nìsìn ìwọ tó belong so tó jẹ́ pé is your you have right on that wọ́n á demoralize ẹ̀ wọ́n ò ní fún ẹ ní right ọ̀kan o ti gbọ́ rí o ti gbọ́ rí ẹ̀rí òun làwọn ẹlòmíì ṣe máa ń rò pé every time máa máa dà ah. ìwọ tó ní right orí kìíní ẹ̀ wọ́n á dẹ̀ paralyze ẹ̀ wọ́n á máa gbé right ẹ̀ fẹ́ lómi ó ti rírò ẹ̀rí ibi tí wickedness tó ba yé àwọn èèyàn jẹ́ dé ni a máa gbọ́ pé o ò ní jẹ́ńbẹ̀ àní fún ẹ jẹ́ńbẹ̀ ẹ̀yin kan tẹ́ bá ti ń jẹ tẹ́ tó jẹ́ pé àwa náà dẹ̀ ní láti láti jẹ́ ń bẹ̀ ẹ̀ ẹ̀ ní pẹ́ kú ó máa di pọ́ìsì fún yín ni so ẹ fi Dangote sílẹ̀ o ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. gbogbo àwọn owó tó ń gbà ń bẹ̀ yẹn ṣé ọmọ mi ò qualify fún ni ó ní mo sọ yẹn tájẹ̀tì nǹkan tó ṣẹlẹ̀ ní bàbá yẹn ló kó burúkú bá wa pọ̀ kò ní mọ̀ pé òun lòún kó ó nílẹ̀ púpọ̀ tó ń tà mẹ́rin náà sí ó lè ti gbé fún ọ lórí mídíà torí mo rí tí ọmọ yẹn náà tí ó tó wá ṣe ẹ́ lò sí mi tó ṣe báyà ah, oh, ẹ̀ tí mọ̀ ẹni sìn ẹ̀ tí mọ̀ ẹni ti jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ń sìn àì máa sọ fún Dangote refinery ajalẹ̀ tanzania náà gbogbo rẹ̀ ń ṣe pé wọ́n ṣe fẹ́ máa dá gbogbo ẹ̀ dúró sí ẹ̀yọ́ tó bá ti rí pé wọ́n ti fẹ́ àpúrúfù kiri yẹn fún wọn sí ó lè jẹ́ pé àjálẹ̀ tí wọ́n ń dàlú sí gbogbo bẹ̀yẹn sí ó lè jẹ́ pé ìyẹn ni ò tí tún rẹ́dì wọ́n máa tún dá gbólu káàkiri gbogbo ẹ̀lẹ́ gbogbo àjálẹ̀ wọ́n máa tún máa kó gbogbo epo jáde gbogbo ilé òòṣà wọn yẹn wọ́n máa tún sọ di ilé ibi tí wọ́n máa ní wọ́n fẹ́ gbé òrìṣà yẹn lọ síbì kan irọ́ ni obi tó ti ń wọ epo tán ti ń dágbólu náà máa níbi òrìṣà yẹn ṣó ti yé yín wọ́n máa ní fi tí wọ́n bá bí ẹ̀rẹ̀ kó wá sí nàìjíríà wọn lórí burúkú àwọn olùlòṣè tẹ bá kó gbọ́ ẹjọ́ náà ẹ máa kú náà ní jọkànjọkàn náà ní báyìí for now ẹni tí ò bá ti yé kó lọ kó lọ mi ì sọ pé kó yé everybody o mi ì sọ pé kó yé yín o kí ló dé tó yẹ ń gbà yẹn kí ló dé tó jẹ́ pé ọ̀gbàrá Kazeem náà gbé wá gbogbo bẹ̀ yẹn kí ló dé gbogbo àti ẹni tí wọ́n sọ pé wọ́n pa wọ́n rí epo mẹ́ ẹ̀gbọ́n wọn dẹ̀ ló ní the largest vessel kí ló dé tó jẹ́ pé ọ̀gbàrá Kazeem náà gbé wá síbẹ̀ tó ní kó wá fi wọ́n gbé bàbá ọmọ mi kúrò tó yẹ pé bàbá ọmọ mi ló wá láti lẹ́kẹ̀ẹ́ tó fi sẹ́ẹ̀tì wọn ibẹ̀ yẹn gbogbo ló ti wá kí ló tán gbé kúrò mẹ́ torí pé wọ́n ti rí bàbá wọn bá fámìlì wọn bíi ṣùgọ́mù pé wọn ò mú ọ̀dá mọ́ ní ṣebí sí náà táwa náà ṣe ẹ̀ríta náà sí tábà wà nàìjíríà náà kò lè yé wa ṣé pé àwa lábúrò náà sì ń láṣẹ ríta àti orí kan ó ti ń yé wa àti pé inspiration ọlọ́run tó ń gbé wa ó tún gbé wa ó tún gbé inspiration wa. ẹ fún wa lẹ́tọ̀ tiwa o ẹ fún wa lẹ́tọ̀ tiwa ìyá ti tó gẹ́lẹ́ ẹ má fìyà jẹ wá mọ́ ẹ má fìyà jẹ wá mọ́ gbogbo ẹ̀ nítorí àwọn bá ṣe sọ̀rọ̀ sí kò yé àwọn ẹlòmíì kò yí àwọn ẹlòmíì ẹ fi mí lẹ̀ ẹ fọmọ mi lọ́rùn sílẹ̀ kẹlẹ̀ fún wa lẹ́tọ̀ọ́ tiwa ẹ jẹ́ kí n ṣe tèmi ẹ jẹ́ kí ọmọ mi ṣe tiẹ̀ torí gbogbo àwọn èèyàn tó wá sáyé yìí wọ́n lè ti bí àwọn ẹlòmíì sílé owó ṣùgbọ́n tó máa fi àwọn tó gbogbo àwọn èèyàn tó ní èèyàn lára nínú ayé yìí tó máa ní lára débẹ̀ yẹn ẹ ní dàgbà náà ẹ̀yin tẹ́ ti dàgbà ẹ má ní ọmọdé lára àjàjà tó bá ti jẹ́ ẹ̀tọ́ wọn lórí ilẹ̀ tó yẹ pé Ọlọ́run fún wọn sí ẹbí jẹ́ sí oníṣà ẹ má máa pa àwọn ọmọ ọlọ́mọ ẹ má máa pa àwọn bàbá oníbàbá ẹ má máa pa àwọn ẹni ẹlẹ́ni tó torí ilẹ̀ wọn torí nǹkan wọn. bàbá Dangote wọ́n fẹ́ fi system gba kiri náà ní bọ́ọ̀tì ìjà wà gan-an always guide bàbá Dangote tún sọ pé wọ́n kó àwọn kan kó lọ sí Dubai owó Nàìjíríà iná ṣé wọ́n ti kówó Canada àtòwò Dubai wọ́n kó wá sí Nàìjíríà wọn ò lè kó wà ẹni tó bá gàn ló ń gbé ìgò àwọn èèyàn tó bá èèyàn burúkú á máa kó akóti wá kó sọ̀rọ̀ àwọn ọ̀dà akóti léta tàbá sọ̀rọ̀ ní sí wọn máa ní ó rúdu o ó rúdu o she talking to did I mention anybody now I don't mention anybody they cut my my my platform for me not to okay tẹ́ ẹ̀ bá tún fún wa lówó epo tẹ́ ẹ̀ fún wa lẹ́tọ̀ wa ẹ jẹ́ ká tún mèkó owó nílùú tàbá wa ká tọ́jú ara wa ká jẹ́ kí ló dé wọ́n máa ní kó máa oppress wa wọ́n máa ní kó máa oppress wa máa rí pé gbogbo òyìnbó wọ́n máa sọ pé ah, ó ti sinkín ó ti ṣe gbogbo ẹni tó bá oppress tó bá ń dààmú ayé tèmi àtọmọ mi òfò mi ìfẹ́ ṣépè rí pé mi ṣépè I don't want to cause ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ lónìí ẹni bá lò máa dìde ogun sí mi bá lò máa dìde ogun sọmọ mi ọlọ́run máa mi máa mi jẹ́ kí ilẹ̀ rúru ilẹ̀ gbóná jẹ́ kó ya bo ẹ̀dá bẹ́ẹ̀ ah gbogbo ẹni tó bá lò máa dìde ogun sí èmi àtọmọ mi tolúwa ni mi jésù tó fún mi ọlọ́run jọ gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ jẹ́ kí ẹni tó bá lò máa dìdegun sí wa olúwa jẹ́ kí òjò iná kó rọ̀ pa àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ìbínú ọlọ́run ló ń jẹ ilẹ̀ gbígbóná àti òjò iná ọlọ́run tó gbé àwọn ẹ̀dá bẹ́ẹ̀ mì ó ṣe máa jẹ́ nìyẹn o have a pleasant night ó ti yẹ yín mẹ́yẹn ẹ fi bàbá Dangote lẹ́gbọ́n ìfẹ́ study case yẹn dáadáa because kí báwo lèèyàn ṣe máa lówó tó yẹn tó máa tún ní stress to that extent stress yẹn ti pọ̀ jù àwọn tí ò tiẹ̀ lówó gan stress yẹn pọ̀ jù kí ló dé má yẹn lọ́hùn wọn ò nílé sí lóyìnbó kódà wọn ò nílé sí Canada wọn ò nílé sí anywhere wọn kò máa lọ sí wọn ní wọn lọ anywhere ní the world wọn náà bá ti sanwó hotel wọn lọ lé wọn nìyẹn please let Nigeria progress if you are busy killing people that want something you are not progressing the country you are just taking the resources to personalize it to yourself and giving it using it unlawfully then the country cannot grow okay torí gbogbo ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ náà tán ti lọ sọ́run wọ́n ń bínú. tẹ bá dẹ̀ ti pa bàbá ọmọ àbẹ̀pà yẹ ẹ jẹ́ kí wọ́n gbáyé ẹ fi wọ́n lẹ̀ ó ti tó. bá ń sọ̀rọ̀ kan àwọn èèyàn máa ní ah dìdí kan in tó ṣẹlẹ̀ nìyẹn ẹ lọ bèrè gbogbo business nígbà yẹn wọ́n bàjẹ́ everything in tó ṣẹlẹ̀ nìyẹn in tó ṣẹlẹ̀ ní ẹ̀pẹ́ in tó ṣẹlẹ̀ nìyẹn lójoojúmọ́ bó ṣe ń rò pẹ̀ níkan náà máa rò pẹ̀ níkejì náà máa rò pẹ̀ níkan náà máa rò pẹ̀ níkejì meanwhile bàbá yẹn àwa ni wọ́n fọkàn sí ẹ àbí ìyàwó tó fẹ́ yìí ni kéèsì tó lọ ṣe ní kóòtù ni o àwọn èèyàn máa fi àwọn máa wà áfítà ẹ wọ́n máa bèèyàn tiẹ̀ you can you believe it lórí media, ìwọ́n máa sọ pé àwọn èèyàn kan wà máa fojú bá wọ́n máa fojú bá ẹ ṣeré wọ́n dẹ̀ máa finú bá ẹ jà àwọn ọ̀tá anyway ṣá ọlọ́run á kó gbogbo wa yọ bye o good night.